الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على صرف المرسلين أتتفون الله إليه ìtòwà ìtòyè ní húdàní wà búṣọ̀rọ̀ ilé tí yóò máa gun orí afẹ́fẹ́ nìsín àdúgbò fún ọlọ́run ọba àwọn olùmọ̀wá tí wọ́n bá wa sọ ọ̀rọ̀ náà ọ̀rọ̀ náà ló lànà nínú tẹ́rà ọlọ́run ọba àti súnà níbi sallallahu alaihi wasallam àwọn náà ní olùmọ̀wá Dr. Sharafdeen Gbadebo Rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimẹ́dínà center ilé tí ó wà ní ẹ̀sánú ajé èrè Ògbómọ̀ṣọ́ wọ́n máa bá wa sọ ọ̀jọ̀kan ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ nípa àsìyàn kárajẹ́ ẹni tí ó gbìyànjú ká jókòó ká ké sí ẹni tí ọ̀bá sí ń tòsí kó náà wá ń tòsí kí o lè jẹ́ ẹni tí ó dìbò nínú àǹfààní ọ̀rọ̀ náà má jẹ́ kí wọ́n ròyìn rẹ̀ fún òun محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته أمن با أطلق من ẹ̀kọ́ tó jẹ́ ọ̀ràn èèyàn kẹ́ni tí ń gba Ramadan kó mójútó nítorí pé lọ́pọ̀lọpọ̀ uh, ti ń gbà ọkàn máa lórí jíjẹ mímu àwọn nǹkan tí ó jẹ́ ọ̀ràn yẹn kẹ́ni tí ń gba rọ̀mọ́bọ́ọ̀nù mójútó ó ṣókùnkùn sọ́pọ̀lọpọ̀ wọn ò mọ̀ nípa rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èsì ìṣèbéèrè nípa ẹ̀sìn rẹ̀ nínú àwọn nǹkan tó jẹ́ ọ̀ràn yẹn tó bá jẹ́ a sì ń gbà láti tẹ̀ láti alayhi wa sallam náà wípé ọ̀ràn yẹn ló jẹ́ lórí wípé gbogbo nítorí wọn bá tó fi pa wá láṣẹ ká máa ṣe níṣẹ́ abẹ́lé yìí tó pa wá láṣẹ ká máa sọ lọ́rọ̀ a gbọ́dọ̀ mójútó dáadáa bóyá nínú Ramadan àbí lẹ́yìn Ramadan nítorí pé mùsùlùmí làwà àwa kì ṣe ẹni tí kò lẹ́sìn ẹ gbọ́n tó sọ fún anabi Muhammad sallallahu alayhi wa sallam òní wa'budu rabbaka hatta ya'tiyakal yaqin máa ṣẹ́ni títí tí kò fi dé eléyìí sọ eléyìí fi ń yé wa pé àwọn olọ́jọ́ sinmi àti lásìkò kan tá ìsìn náà ẹni tó bá kú tó rámi pọ̀ wọn wà lìjánà òun lórí sinmi ṣáájú eléyìí àfi ká dé sokoto wa kó le ká múra dáadáa ká lè bá àrọ́ náà nínú àwọn kan tó gbọ́dọ̀ mójútó ìwọ gẹ́gẹ́ bíi mùsùlùmí tọ́lọ̀ ń dá ó lè bá àwa sin lọ́hùn òun náà ni as-salawatul mafruḍah àwọn sọláàtì tó jẹ́ ọ̀ràn yẹn àwọn sọláàtì tó jẹ́ ọ̀ràn yẹn nítorí pé ọ̀sọláàtì tẹ rí yẹn àwọn náà ni àwọn ètò lágbára jù nínú àwọn orígun ẹ̀sìn Islam lẹ́yìn at-tawhid torí pé orígun àkọ́kọ́ òun náà ni aṣahadata ìjẹ́rìí pé kò sí ọba kan tó tọ́ láti fòtòtò jọ́sìn fún àyàfi Allah káṣí jẹ́rìí pé anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ìránṣẹ́ ọlọ́ọ̀ni eléyìí lè mí gbàgbọ́ ni wọ́n gbàgbọ́ làámà fi ń jẹ́ mùsùlùmí ṣebí wọn náà mọ̀ pé tẹ́nìkan bá wá nísìn tó sọ pé òun fẹ́ di mùsùlùmí gbólóhùn tá à nù náà ni ashhadu an la ilaha illallah anna muhammadan rasulullah tó ti wí òun náà darapọ̀ mọ́ ọ di mùsùlùmí nù lẹ́yìn gbólóhùn èyí tó lágbára tẹ̀lé tọ́pọ̀ wọlé nínú agbára nínú àwọn orígun ẹ̀sìn islam òun náà ni ọ̀sọ̀rẹ́ sọlá ti wákàtí márùn-ún eléyìí tọ́lọ̀ wọn bá ṣe lọ́rọ̀ yàn lórí wa ọ̀ràn yàn ló jẹ́ lórí wa ká mójútó ká rí pé à ń gbé dúró pẹ̀lú àwọn orígun rẹ̀ àti àwọn ọ̀ràn yàn rẹ̀ àtàwọn májẹ̀mú rẹ̀ kéèyàn ó sì máa ṣe àwọn sọlá lákòókò rẹ̀ pẹ̀lú jamaa ní mọ́sálásí tó bá ṣe pọ́kùnrin bá ní ọ nítorí pé. eléyìí ní ń tọ́ka sí pọ̀ ìpayọ̀ lọ ìpayọ̀ lọ tẹ́ pé torí rẹ̀ lọ́lọ́run ṣe ṣe ká gba Ramadan lọ́rùn àyàn ẹni tí kìí wá ṣe sọ̀láàt tó pàtìkì tó fi ráàrí tí ó kà sí ó dájú pé kò síbò sí lè sọ ipò ìpayọ̀ lọ́run tí ó jẹ́ pé ìpayọ̀ lọ àti pé ẹ̀yin máa ṣe sọ̀láàt ẹ̀yin máa mójútó yọ sọ ẹ̀dẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí yà bẹ́ẹ̀ bọ́lá wọn bá ti ṣe sọ ó ní fakhalafa min ba'dihim khalfun أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا ọlọ́run á mú kí àwọn kan dé lẹ́yìn tiwọn ìfẹ́kùfẹ́ ọkàn wọn làwọn máa tẹ̀lé Ah, wọ́n bá ìyà burúkú wọ́n bá pàdé wọ́n bá ìyà tó yẹ pé máa ta ní máa ronú wọ́n bá pàdé àyàfẹ́ni tó bá ronú kú àdá lọ sọ́dọ̀ ọlọ́run tó sì gbọ́ lọ́wọ́ gbọ́ tó wá ń ṣe dáadáa àwọn eléyìí ni wọ́n wà lùjánà jẹ́ páàkì nǹkan kan ṣàkóso inú òpòwò ni wọ́n wà nárí sínú àwọn ẹni tí máa sọ láti wọn kì í rí ọ ní mọ́ṣáláṣí ńjọ́ kan àfijọ́ sínú rẹ̀ wá dùn àfi tí Ramadan náà bá dé ọ̀pọ̀ ẹ̀mọ́ yìí èèyàn ló ti gbọ́n ẹni rẹ̀ pẹ́pẹ́pẹ́ láti Ramadan náà tẹ̀sìn Ramadan náà dé ló tún lọ́ọ́ ká ẹni kúrò lọ́lọ́ mú kúrò lórí lórí ìkọ́ ó tún tún tẹ́ ipò ó tún padà máa sin náà ah bi'sal qawm la ya'buduna Allah illa fi Ramadan ẹni gbú ni wọ́n tání àwọn ẹni tí kìí sin náà àfi lóṣù Ramadan ǹjẹ́ ọjọ́ mọ̀ èké ẹni tí wọ́n ń ṣe sọ̀láàtì rárì tó fi lóun ń ṣe sọ́ọ̀mù Ramadan tí sọ̀láàtì yìí sì jọ́ra ẹ̀ lórí rẹ̀ tọ́jú ẹni tó ti bàlágà tó ní làákàyè tí èsì pé ọmọdé kékeré ni tí èsì ìṣẹ̀mí tó ti yá rèrè ọ̀dájú yìí pé onítìn ọ̀dájú kò ronú àtúbọ̀tán rẹ̀ kò ronú kí ni ọ̀rọ̀ òtì ṣe já sí. Si tó di ní ọjọ́ ńlá ọjọ́ ọ̀gbẹ́ni alùkìyàmà ọjọ́ tí gbogbo èèyàn pátá tí wọ́n dìde dúró rojọ níwájú ọlọ́run gbogbo àgbà ńlá tí ọlọ́run ọba wọn ó ṣe káṣe sọ láti lọ́ràn yẹn ó ṣe káṣe yẹn kọ́tà tó fi ogun ṣe yẹn pé káṣe sọ láti ń ó ọ̀pọ̀lọpọ̀ wọ́n bí ní mùsùlùmí bàbá màmá wọ́n bí ní mùsùlùmí wọ́n sì fún lórúkọ tó dára orúkọ tó ṣe é pé àwọn ti rere wọ́n ro rere ro wọ́n ro rere ro ṣùgbọ́n wíwà tó ń dàgbà ńkọ́ ó túnra rẹ̀ bí lọ sọ́nà tí ò ni ó túnra rẹ̀ bí lọ sọ́nà tí ò ni torí ẹ̀ ọ̀dọ̀ wa o ẹ̀jẹ̀ amójútó sọ́láàtì ẹ̀yin ọkùnrin amójútó sọ́láàtì. ní mọ́sálásí ẹ̀yin obìnrin ẹ mójútó sọ̀láàtì pàápàá jùlọ nínú ilé yín kò sí tó burú nínú kóbìnrin náà wá mọ́sálásí o ṣùgbọ́n èyí tó bá ṣe nínú ilé rẹ̀ ọlọ́lá ètò ṣe ní mọ́sálásí lọ. Abu Hurayra radiyallahu anhu ọgbà ẹ̀gbà wa kan wá ó ní arákùnrin afọ́jú kan wá bá nàbì ó ní ìrìnlẹ́ nìkan tí wọ́n máa fà mí wá sí mọ́ṣáláṣí mi anábì wa gbà fún ipò lè máa ṣe sọ láti rẹ̀ ńlẹ̀ torí pápọ́jú ni kò lẹ́ni tí wọ́n máa fà wá nígbà tọkùnrin yìí wá kọ́yìn tí ń lọ anábì wa pè ó ní hal tasma'u nida ǹjẹ́ jẹ́ máa pèpè fún sọ̀lá tí wọ́n máa gbọ́ hal tasma'u nida bis sọ̀lá tí wọ́n máa pèpè fún sọ̀lá tí wọ́n máa gbọ́ afọ́jú ọ o ò gbà fún láti máa ṣe sọ láti rẹ̀ nílé láì jẹ́ pé wá sí mọ́ṣáláṣí wá sí pẹ̀lú jàmá mùsùlùmí tó jí nù tí ò sì lẹ́ni tí ó fà báwo wá ni ìwọ tó jẹ́ pé ọ̀fọ́jú kọ́ lọ́n sànù wa èè sàárọ̀ kọ́ lọ́n sànù wa ò sàárẹ̀ nǹkan kan ò sí ọ ìwọ ò sì ní wá ṣe sọ láti pẹ̀lú àwọn mùsùlùmí èè sí ọ. kí ni ń dọ̀ ọ́ láàmú gánà rí tó fi jẹ́ gbogbo dáadáa tiẹ̀ ni ń gbé fájájẹ kó o lè bá àdáni tó kábàámà lọ́jọ́ kórè ọlọ́run má ṣètò wa bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn ló jẹ́ lórí wa jẹ́ máa kárípa mójútó tó jẹ́ máa ẹni tí kì í bá ṣe sọ̀lá rárá rárá rárá kò lè jẹ́ ẹni tí ìwà ti máa sojúṣe nínú islam ojúṣe tí islam ní ká ṣe kò lè jọ́kan àwọn mùsùlùmí sókè wá ní orúkọ lásán kò gbé ní dálì k'o orúkọ lásán kò sọ ní dọ́mọlẹ́yìn anabi muhammad sallallahu alaihi wa sallam sojúṣe ni ó sọ di mùsùlùmí kí ló ti á jẹ́ wọ́n kọ́ àwọn kalẹ̀ ládùúgbò wa lọ́ọ̀bẹ̀ kí ló fi kí ní dọ̀ọ̀lá mu tálẹ́ni tó fún ọ ní tálẹ́ni tó fún ọ ní ẹ̀rìn tó fi ọ lọ́kàn balẹ̀ wípé ọ̀rọ̀ rẹ fẹ́ àní lálùkìyà ọkàn wà lìjánà ni bí ọ̀rọ̀ ajẹ́ bẹ́ẹ̀ ìṣesí rẹ ó mú fúnra dání ò ní wá sí náà wọ́n sì ń pèpè hayya ala salat hayya ala salat wọ́n ń pè bẹ́ẹ̀ lẹ́ẹ̀márùn lójúmọ́ bọ́lá ìmọ̀túnmọ́ rẹ̀ nísìnyí dalẹ̀ mí láàmú wọ́n ní ẹ̀yà ara wa ṣe salat hayya ala al falah ẹ̀yà ara wa sóríire subhanallah kí ló ti wá jẹ kálukú wa pa mọ́sálásí láyìn wọn ò débẹ̀ wọn ò ní lọ sí sọ láti mẹ́ ẹlòmíì ò tiẹ̀ kọjá mọ́sálásí yóò tún mọ́ mọ́sálásí lójú abra kí ló dé ọ̀n bọ́ lọ́n jà ní nígbà tí èsì pé wàtà nàbì sallallahu alaihi wasallam ẹ̀mí jà tó fi wá jẹ́ pé òun wo mọ́sálásí ọlọ́ o sì má lójú ẹlòmíì tó wo mọ́sálásí ó pòsè mọ́sálásí mànífà mọ́sálásí màní kí ló ń dọ̀ ọ́ láàmú gánà rí yẹ kó darapọ̀ máa mùsùlùmí mọ́sálásí kò sí mọ́sálásí ń jẹ́ kò sí mọ́sálásí èrò wa ni mọ́sálásí ń bẹ tí èèyàn wà á jẹ pé kìí sin lọ. wáyé o ó ń bẹ nínú àwọn mùsùlùmí tó yẹ pé yọ̀ẹ́s ó ń ṣe sọ́láàtì ṣùgbọ́n sọ́láàtì rẹ̀ tó máa ń ṣe inú ilé ló ti máa ń ṣe òun yẹn wá ṣe sọ́láàtì pẹ̀lú àwọn mùsùlùmí. nígbà tó wọ́n kú sí wọn náà lọ́wọ́ dá ṣe sọ́láàtì ìjànáza síra rẹ̀ lánàá. èyí pé wọ́n bùkátà kí àwọn mùsùlùmí kan ṣe sọ́láàtì ìjànáza sí ọ̀la àwọn ọ̀wá àmọ́ mùsùlùmí bó láti fẹ́ máa ṣe sọ láti ṣe ọlá àlè ṣe sọ láti ṣẹ́ni tá àmọ́ mùsùlùmí lára àwọn ni ẹ tẹ́ ẹ bá ṣe sí mi lára kọ́ lọ gbé mi sínú kòtò kíní bẹ́ẹ̀ mẹ́wàá bẹ́ẹ̀ anabi sallallahu alaihi wa sallam ọkọjá gbára sàárè kan lọ́jọ́ kan ó wá ní àsìkò owó lẹ́sìn ẹni tó wà nù sàárè yìí wọ́n ní à òru ló kú sí àṣìṣẹ́ láti yọ ọ lẹ́nu máa jí ọ lóru anabi sallallahu alaihi wa ó ní ẹ̀rẹ̀ ẹ̀ẹ́dẹ̀ntumuni èyí ti rí kí ló dé tẹ̀ sọ fún mi wọn nítorí pé òru ló kú sí ni àti fẹ́ yọ lẹ́nu anabi sallallahu alaihi wasallam wa tó àwọn sàhábà oníṣẹ́ ìmọ̀ ike gbogbo àwọn sàárè wọ̀nyí mamlu atanvolna wọ́n kún fún òkùnkùn ni wa innama yunawwiruha Allah bi salati salati tí wọ́n bá ń ṣe sókù lára lọ́nà òfin máa tàn sáwọn sàárè yìí subhanallah ṣé ìwọ ọ̀fẹ́ kọ́lọ́ wọn tàn mọ́lẹ̀ sí sàárì rẹ̀ ni tó fi wá jẹ́ pé ìwọ ìṣe sọ láti pẹ̀lú jàmá mùsùlùmí irú rẹ̀ wá kú wọ́n á sọ fún lè mọ́mọ́ àdúgbò yín pé tọ́ lágbájá pé wá ṣe sọ láti sí lára wọ́n ti lágbájá wò ṣé mùsùlùmí ni wọ́n ní ah, ẹ gbọ́n fatai mà ló kọ rẹ̀ kádìrì mà ló kọ rẹ̀ ẹ̀yin náà gbọ́dọ̀ ẹ̀sẹ̀ pé wọ́n ní fatai kádìrì kí jẹ́ fatai ìmáàmù wa ní bolú máa ń dúró sí mọ́ṣáláṣí mi ò rírí mọ́ṣáláṣí wọn ni ah, ó máa ń sin náà níbo ní tí wọ́n á sìn wọ́n nínú ilé ni ah, àwọn ará ilé rẹ̀ náà kàn lọ sí sọ láti sí la àwọn ará ilé rẹ̀ kàn lọ sí sọ láti sí la wọ́n ní eh, ìyàwó lè jẹ́rìí fún ọmọ lè jẹ́rìí fún à ah, ìyàwó àtọmọ kọ nínú òfin ṣẹ̀ríà àwọn ilé yẹn wọn kì í gbẹ̀rí tiwọn ẹ̀rí ńgbà yahudi kan wà mú nígbà tí yahudi mú aliyu wá rí lọ́dọ̀ rẹ̀ aliyu bá pè lẹ́jọ́ aliyu sì ni khalifa òun ni olórí pátá porongodo fún gbogbo orílẹ̀-èdè islam tó nígbà tí aliyu wá pè lẹ́jọ́ aliyu pè lẹ́jọ́ lọ́dọ̀ chief justice tí aliyu yàn fúnra rẹ̀ ni aliyu ti pè lẹ́jọ́ wọ́n pè lẹ́yìn ní shuraih alqadi nígbà tí àwọn méjèèjì tí wọ́n lọ jókòó níwájú adájọ́ aliyu fẹ̀sùn kàn ipò jí ní ẹ̀wù ogun òun náà ti ń sọ pé ni mo lọ ẹ̀wù ogun àwọn méjèèjì jókòó níwájú adájọ́ tẹ́lẹ̀ ló bá ti wá pé bá àlè yóò sọ̀rọ̀ yóò máa ní bàbá alhassan bóò lọ̀rọ̀ jẹ́ yóò máa pè ní bàbá alhassan tó bá ti wá pé báyàwó ti sọ̀rọ̀ yóò pè lóko yóò ní ah bẹ́ẹ̀ ṣe ń kọ́ má lọ hàn yí pé ẹ padà ṣàbòsí náà ni Allahu Akbar justice tí ò lè rí níbòmí ò lè rí nínú common law irú justice ti ń bẹ nínú sharia ẹ̀sìn Islam common law ò lè rí ń bẹ tó o bá yẹ wò finifini wàá rí i pé justice wo non practice ń bẹ lẹ́gbẹ̀ẹ́ justice tó wà ní ẹ̀sìn Islam so báyìí ní ìgbà tí adájọ́ aliyu lọ́yìn adájọ́ yìí kan òun gangan lọ́yìn òun náà yóò sì dájọ́ adájọ́ ní talẹ́lẹ́rìí wọ aliyu aliyu ni ẹlẹ́rìí mi náà ni ọmọ mi alhassan àti ẹ̀sọ́ mi kumbur àwọn méjèèjì lẹ́lẹ́rìí mi. adájọ́ ni a gba ẹ̀rí kumbur a gbà wọlé a gbà wọlé torí pé ara ta lò ṣùgbọ́n ìyá ọmọ rẹ̀ à lè gbà wọlé o torí pé ta lọ́mọ ọba tún gbè fún tí ì ṣe bàbá rẹ̀ tó báyìí àlè olóhùn lẹ́lómi tó lè jẹ́rìí fún ìjà àwọn èèyàn méjì lọ adájọ́ sì ni ẹ̀rí ẹnìkan lálẹ́ gbà nù ẹ lọ wẹ́ ẹnìkejì wa kò sẹ́nìkejì ẹlẹ́rìí méjì ló sì gbọ́dọ̀ wà nípa tó bá jẹ mọ́wọ́ nínú ṣẹ̀rẹ́ ẹ̀sìn Islam tó ìwọ tí ọwọ́ ní nǹkan ogun yìí lọ́wọ́ ẹ̀wú ogun yìí lọ́wọ́ kí lẹ́lẹ́rìí tiẹ̀ ó ní ẹ̀rí tòun ni pé ọwọ́ òun lọ́wọ́ a sì ni lórí pé ìwà

ajẹ́ pé kí lẹ́yìn máa wí kí lẹ́yìn máa fi di mùsùlùmí èmi náà fẹ́ di mùsùlùmí subhanallah so ibi tó pé wa lọ síbi àná pé ìgbà tí wọ́n kú wọ́n á sọ pé ìyàwó rẹ̀ àtọmọ àwọn ni wọ́n jẹ́rìí fún ọ ipò ọmọ ẹsẹ̀ sọ̀lá ta ni wọ́n bá tún gbè fún ìbá wọn jẹ́rìí gbé ọ̀kọ́dà tó ṣe lórí ọ̀rọ̀ torí rà ní pẹ̀lú wa wọlé ó wú èmi kọ́lọ́ ọ̀bọ tàmálẹ̀ sínú sàárè mi tí wọ́n bá kú ọ dájú pé wù wọ́n náà bẹ́ẹ̀ ajẹ́ pé máa wá sí mọ́ṣáláṣí o máa wá sí tó darapọ̀ mọ́ àwọn mùsùlùmí tí ń ṣe sọ̀láàtì ó kéré jù àwọn mùsùlùmí tó wà ládùúgbò wọn ọ̀dọ́ ọmọ pé mùsùlùmí ni wọn náà ó kéré jù tí nǹkan kan bá ṣe ọ́n dáadáa wọ́n pẹ̀lú rẹ nídìí dáadáa yẹn tẹ́ ìdá bá ṣe ọ́ wọ́n wà á bọ̀ kẹ́dùn nítorí pé ńgbà tí nǹkan bá ṣèyàn ní dáadáa tó bá ní àwọn èèyàn lẹ́gbẹ̀ẹ́ ìdùnnú rẹ̀ ó tún lékún sí tí nǹkan kan bá ṣèyàn èèyàn lẹ́gbẹ̀ẹ́ ìwà burúkú ni kéèyàn ọmọ máa lọ kírun kéèyàn ọmọ máa lọ ṣe sọláàt ní mọ́ṣáláṣí ìwà burúkú ni ọlọ́wọ́ bọ̀ fẹ́ ó wà nínú hadith tí ń tọ́ka sí ọlá tí ń bẹ fún kéèyàn ṣe sọláàt nínú jama látọ̀dọ̀ abdullahi bin umar radiyallahu anhuma anna nabiyya sallallahu alayhi wa sallam qala salatu al-jama'ati tafdulu ala salati al-fajr bi sab'in wa 'ishrina daraja anabi sallallahu alayhi wa sallam ládàáṣe kódà bí eléyìí tá a ṣe nínú jàmá torí pé sọ láti tá a ṣe pẹ̀lú jàmá ọlọ́lá ju èyí tá a dá ṣe lọ pẹ̀lú àjùlọ mẹ́tàdínlọ́gbọ̀n pẹ̀lú àjùlọ mẹ́tàdínlọ́gbọ̀n so eléyìí túmọ̀ sí wípé àǹfààní ńlá ló ń sọnù fúnra rẹ̀ àǹfààní ńlá ló ń sọnù fúnra rẹ̀ yàtọ̀ sí wípé àwọn èèyàn tó wà láwùjọ ò mọ̀ ní mùsùlùmí ìfẹ́ kan ò sí láàrin rẹ̀ àtàwọn

ó fira rẹ̀ fún yàjẹ́ ó sì fira rẹ̀ sọ̀kan nínú àwọn mọ̀nàfìkì nítorí pé àyè máa ṣe sọ láti nínú jama yóò mú káwọn èèyàn máa pè ọ́ mọ̀nàfìkì torí pé wọn náà ti fara jọ wọn ó wá nínú Bukhari àti Muslim láti ọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu wala nabi Muhammad sallallahu alayhi wa sallam ó ní athqal as-salawati ala al-munafiqin salatu al-isha wa tó ṣòro jù fáwọn mọ̀nàfìkì láti ṣe òun náà ni sọ̀láàtù làìṣá àti sọ̀láàtù fẹ́jọ̀ wọn ò ní lè wá sí nítorí pé sọ̀láàtù làìṣá ó wúwo fún wọn sọ̀láàtù fẹ́jọ̀ òun náà wúwo fún wọn. walaw ya'lamuna ma fihima la atawhuma walaw habwa ìdá ti kún wọn mọ́ládá kí ń bẹ́ẹ̀ nù káwá sí sọ̀láàtù pẹ̀lú jama lásùbà káwá sí sọ̀láàtù pẹ̀lú jama ní sọ̀láàtù làìṣá tó bá ti pé ẹ̀ máa rú ọlá tó ń bẹ fún yìí ọ̀tajú wípé ẹ ò bá wá ṣe sọ láti yìí kódà kó ṣe pé ràkúrò wá ni. anábì ni wa laqad hamamtu tó amura bis-salah fatuqam thumma amura thumma amura rajulan fayusalli bin-nas thumma anṭaliqu ma'i birijalin ma'ahum hazman min hatabin ila qawmin la yashhaduna as-salah فأحرق عليهم بيوتهم بالنار أنا صلى الله عليه وسلم قال متقمنوري يجي مع قلاسك وانسي إقامة kí wọ́n ti ẹnìkan síwájú kó ṣe ìmáàmù ìwọ̀n àgbàlẹ̀ àwọn ẹni tí ìwà mọ́ṣáláṣí kí wọ́n àgbàbẹ̀ lọ kí n délé mọ́ wọn lórí subhanallah àti pé sọ̀rọ̀ àtúnṣe máa ah ó lágbára ju bó ń ṣe ń pè lọ ìntànàbì ti torí rẹ̀ sọ pé òun ò jòlé mẹ́ni tí èso lórí tó wá yẹ káyé pé wọ́n bẹ ní ẹni tí èso sọ̀rọ̀ àtúnṣe máa dákun já wọn nù wà tó ń hù kí èso wà tó dà ó máa wá mọ́ṣáláṣí máa wá mọ́ṣáláṣí àǹfààní pọ̀ nínú wíwá sí mọ́ṣáláṣí Ibn Mas'ud radiyallahu anhu قل من سره أن يلقى الله غدا مسلما فليحافظ على هذه الصلوات على هؤلاء الصلوات ẹni tó bá dùn mọ́ láti pàdé ọlọ́run lọ́la ní mùsùlùmí ó wù ọ́ láti pàdé ọlọ́run lọ́jọ́ ọkú rẹ̀ lẹ́ni tó jẹ́ mùsùlùmí àjẹ́ ike mójútó àwọn sọ̀làwátì márààrún yòó haythu yunada bihim láwọn àyè kan tó ń pèpè fún ìyẹn ni pé mọ́tíláṣí lọ́ọ́ máa lọ ìwọ́kùnrin torí pé fa inna Allaha shara'a li nabiyyikum sunana al-huda wa innahunna min sunana al-huda torí pé Ọlọ́run bá ti ṣe àwọn ojú ọ̀nà mọ̀ ó ti ṣe nílànà fanabi sallallahu alayhi wa sallam àwọn salawati sì ń bẹ nínú ojú ọ̀nà mọ̀ wọ́n bẹ nínú ojú ọ̀nà mọ̀. قال ابن مسعود ولقد رأيتنا وما يتخلف وما يتخلف وما يتخلف عنها إلا منافق معلوم النفاق òun ti rí láyé ànábi sallallahu alaihi wasallam pé kò sẹ́ni tí kì í wá sí mọ́sálásí wá sí sọ̀láàt pẹ̀lú jama àyàfi mùnáfìkì tí ìjà mùnáfìkì rẹ̀ tó fojú hàn alágàbàǹgẹ̀bẹ̀ olùjòdìjẹsọ tí àgàbàǹgẹ̀bẹ̀ rẹ̀ fojú hàn wa laqad kana ar-rajulu yu'ta bihi yuhada bayna ar-rajulayni hatta yuqama fi as-saff kódà mo rí pé láyé ànábi sallallahu alaihi wasallam wọ́n máa gbé ìwà sí mọ́sálásí lẹ́ni tí wọ́n gbé ń kọ́kọ́ nítorí pé àárẹ̀ ṣe kò lè dání wọ́n gbé wá sí mọ́ṣáláṣí títí tí wọ́n fi gbé wọnú sáfù gbé wá nìwọ̀ gbé wọ́n nìwọ̀ ọ̀pọ̀ nínú àwọn èèyàn tó jẹ́ pé torí pé wọ́n ń gba Ramadan wọ́n mọ̀ wá sọ̀kù lálà wọ́n ti sọ Ramadan di oṣù oorun yóò sùn kalẹ̀ yín ní ọmọ falala ní ọmọ àrùn fà kò ní lọ sí mọ́ṣáláṣí láti lọ sí sọ̀láàtì kò lọ sí mọ́ṣáláṣí ó lè di láago mẹ́jọ kọjá pípa náà ní ọ̀sẹ̀ sí ó sì ń bẹnu pé Ramadan àti ọlọ́ngbà gan ò tiẹ̀ sí lọ́sọ̀ tí ó jẹ́ ọgbà èèyàn gbọ́dọ̀ mójútó àti sinọ́ èèyàn sì gbọ́dọ̀ fi ṣeré tọ́ torí ẹ̀ ọ̀dọ̀wọ̀wà ọ̀dọ̀wọ̀wà ká má jẹ́ ẹni tí wọ́n máa fi sọ láti falẹ̀ o ká má jẹ́ tí wọ́n pe fi sọ láti ráre o tọ́ bákan náà nínú tó tún yẹ ká tún mójútó oní ẹni káwọn nǹkan tó lọ́wọ́ bá ṣe léèwọ̀ fún wa tánàbí sallallahu alaihi wa sallam tó ṣe léèwọ̀ fún wa láwọn ọ̀rọ̀ ẹnu àtàwọn àwà àtàwọn àṣe agbọ́dọ̀ jìnnà sí o agbọ́dọ̀ jìnnà sí irọ́ pípa jàmá ẹni tí ń gba Ramadan kó ṣọ́ ẹnu rẹ̀ níbi irọ́ pípa sẹ́yìn mọ̀ pé irọ́ òun náà ni kọjá pé kìí ṣe bọ́ọ̀rọ̀ ṣe rí iná là ń nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá eléyìí tó máa ń kó báyìí torí rẹ̀ sọ̀rọ̀ akúnyẹrọ pípa ìwọ fẹ́ tó lè má parọ́ ìdí irọ́ lówó wà bẹ́ẹ̀ ni wọ́n máa dá sàtì wọ́n máa pè ọ́ bàbá bàbá bàbá bàbá ìdí irọ́ lówó wà tọ̀ jáwọ́ níjẹ́ o torí pé irọ́ ó máa ń gbé ni lọ sí ìdíntì ọ̀dà. alhamdulilayi rabbil alamin adúpẹ́ fún ọlọ́run wa ọ̀rọ̀ náà ni wọ́n náà ti ń gbọ́ ó rí pé wọ́n bọ́ sọ́sọ́sọ́ níbi ọdún mẹ́ta sẹ́yìn ọdún tó lọ bá náà tún ní òtún gbé wọnú ọdún nípa pé ẹmójútó sọ̀láàtì ẹmójútó sọ̀láàtì àṣà ló fi ń dá tó wọ̀ ló fi ṣe ìwọ́n náà gbọ́n tí wọ́n ní ìṣẹ̀lẹ̀ fẹ́ni tí kò bá mọ̀ ṣe sọ̀láàtù ní jàmáà nísìn kò ti rí bá ń tí ó ṣẹlẹ̀ sí bákan náà tí ó ṣe tún ṣe rárá òtún tó fìdí náà tí ó ṣẹlẹ̀ sí kọ́lọ́mọ́ ṣe aláwọ̀kọ́ mẹ́wàá ní wípé nígbà tí ẹmẹ́nubà lánàá nípa ayà tó wá nípa abútọ́lọ́ fi bùn ẹni tí sàárẹ̀ àti onírìnàjò ní siam tó tó bá di ẹ̀yìn Ramadan yóò mọ̀ dá àwọn siam yẹn padà wọ́n á bẹ̀rẹ̀ pé gẹ́gẹ́ àwọn tó jẹ pé iṣẹ́ àwọn jọmọ́ṣẹ́ tó lágbára gẹ́gẹ́ láti iṣẹ́ agbófinró kọjá pé tòwọ́ ọmọ fáwọn mọ́tò lójú ọ̀nà pé ìwọ lọ́bàá ìwọ lọ́bàá kọlọ́kù bá àṣánú wọn bákan náà wọ́n ní àjẹ́ tó pé iṣẹ́ àgbẹ̀dẹ àbíṣẹ́ bíríkìlẹ́yà àbí àwọn agbábọ́ọ̀lù bọ́n ní pé àwọn náà wọ abẹ́ àyà yìí nípa páwọn lè fi síyá mọ́lẹ̀ tó bá dẹ̀yìn rọ̀mọ́dán àwọn máa sọ padà àti báwo ni. alhamdulillah àwọn iṣẹ́ tí àwọn èèyàn ń ṣe tó jẹ́ àwọn iṣẹ́ tó lágbára gẹ́gẹ́ bí ẹni ti ṣe aláàrù tẹ́ pé wọ́n máa gbé àpò rẹsì àpò eré àpò àgbàdo àpò gàárì so ló wọ́n máa rú iṣẹ́ tó yẹn láàyò nù ẹni tó ń ṣiṣẹ́ àgbẹ̀dẹ lẹ́pẹ́ yóò jókòó síwájú iwájú náà yóò máa fi ẹ̀wèrè bákan náà ọlọ́pàá so àwọn eléyìí báyìí iṣẹ́ wọn kò kò kèéṣe tí ó lè fún mi láǹfààní àti má gba Ramadan kèéṣe tó lè fún mi láǹfààní àti má gba Ramadan. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ ń bá lọ lẹ́ẹ̀kan. ẹ ṣé mò ń sọ nípa àwọn tó ń ṣiṣẹ́ agbára wọn yẹn kò sí àyè fún wọn láti má gba Ramadan wọ́n gbọ́dọ̀ gba Ramadan nǹkan tó kálẹ̀ wá ń bẹ̀ ni pé oníkálukú dín iṣẹ́ rẹ̀ kù yá wà tó fi ń ṣiṣẹ́ tó bá wọn pé kò lè rọ̀ lọ́rùn ó lè dínkù sí èyí tí ó rọ̀ lọ́rùn ṣùgbọ́n ká ti torí àwọn sẹ́yìn ká pa Ramadan náà ti kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ o sọ ọmọ tó ń gbá bọ́ọ̀lù abẹ́ni tó ń ṣiṣẹ́ agbára gbogbo eléyìí ń ṣe skills rárá rárá bí ọ̀wọ̀ kọ́pa bọ́ọ̀lù rẹ̀ ti lásìkò Ramadan yẹn nígbà tí Ramadan bá lọ òun ló mà ọjọ́ bó ṣe jẹ́. tó alihamudulilayi rabbil alamin ẹ má jẹ́ kí atara wa jẹ ọ̀rọ̀ láti gbọ́ olódodo ọ̀rọ̀ eré tí ń ṣe àlàǹfààní láyé tó ń ṣe àlàǹfààní ní ọ̀là àlìkíọ́mọ̀ tó yẹ lélẹ́yìn ká mẹ́jẹ ni tí ó ṣe nípa afẹ́gbá bẹ́ẹ̀ jẹun àbáfẹ́ ṣe eh, agbófinró káwá jẹ́ ni tó yẹ yóò pa sáré ẹ̀ láyún ní ètò jẹ́ kò ní ṣe láǹfààní sáré kò ní ṣe láǹfààní ní ọ̀là àlìkíọ́mọ̀ àbẹ́lẹ̀ ọkọ̀ dáhùn kó mọ́ ṣe wá lẹ́ni tí yóò gbélé ayé gbàgbé ọ̀run kọ́ wá ṣe wá lẹ́ni tí ó jẹ́ àǹfààní tọ́pọ̀ láyé tí ó sì jẹ́ tọ́pọ̀ ní ọ̀la àlìkíyàmọ̀ ẹ jẹ́ kí á pàdé àwọn olùmọ̀ wa níbi àsìkò yìí ní ọ̀la kí ọlọ́ba kí ó sọ èmi àti ẹ̀yin ju ọ̀la lọ abẹ́lọ́ba kí ó dáhùn kó fi gbogbo tá à ń gbọ́ èkó fòrò alọ́run láti lè máa tẹ̀lé láti lè bá